Good day, you are welcome to Yoruba Learning Class with Ajibade Adelogba. Mo kí yín, ẹ káàbọ̀ sí ilé ẹ̀kọ́ ìkọ́ni ní èdè Yorùbá. Lónìí a tún tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ ìkọ́ni ní èdè Yorùbá yìí. Ẹ má gbàgbé wípé a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn òǹkà èdè Yorùbá ní abala mẹ́ta tó ti àti wò sẹ́yìn. Nínú abala àkọ́kọ́, a ṣe àgbéyẹ̀wò àwọn òǹkà láti oóení títí dé àádọ́ta nínú abala kejì a ṣe àgbéyẹ̀wò àwọn òǹkà láti ọ̀kànléníàádọ́ta títí dé ọgọ́rùn-ún nínú abala kẹta a ṣe àgbéyẹ̀wò àwọn òǹkà láti ọ̀kànléníọgọ́rùn-ún títí dé àádọ́jọ nínú abala ìkẹrin yìí a ó máa ṣe àgbéyẹ̀wò àwọn nọ́mbà láti ọ̀kànléláàádọ́jọ títí dé igba the first three episodes where we look at the numbers from 1 to 50. And the second episode, we look at numbers 51 to 100. And the third episode, we look at numbers 101 to 150. And in this episode, we'll be looking at numbers 151 to 200. ọ̀kànléláàádọ́jọ títí dé igba ẹ máa bá mi kálọ. ọ̀kànléláàádọ́jọ èjìléláàádọ́jọ ẹ̀tàléláàádọ́jọ ẹ̀rìnléláàádọ́jọ àrùndínlọ́gọ́jọ ẹ̀rìndínlọ́gọ́jọ ẹ̀tàdínlọ́gọ́jọ. èjìdínlọ́gọ́jọ ọ̀kándínlọ́gọ́jọ ọgọ́jọ ọ̀kànlélọ́gọ́jọ èjìlélọ́gọ́jọ ẹ̀tàlélọ́gọ́jọ ẹ̀rìnlélọ́gọ́jọ. àrùndínláàádọ́sàn-án ẹ̀rìndínláàádọ́sàn-án ẹ̀tàdínláàádọ́sàn-án èjìdínláàádọ́sàn-án ọ̀kàndínláàádọ́sàn-án àádọ́sàn-án. ọ̀kànléláàádọ́sàn-án èjìléláàádọ́sàn-án ẹ̀tàléláàádọ́sàn-án ẹ̀rìnléláàádọ́sàn-án àrùndínlọ́gọ́sàn-án ẹ̀rìndínlọ́gọ́sàn-án. ẹ́tàdínlọ́gọ́sàn-án èjìdínlọ́gọ́sàn-án ọ̀kàndínlọ́gọ́sàn-án ọgọ́sàn-án ọ̀kànlélọ́gọ́sàn-án èjìlélọ́gọ́sàn-án ẹ́tàlélọ́gọ́sàn-án. ẹ̀rìnlélọ́gọ́sàn-án àrùndínláàádọ́wàá ẹ̀rìndínláàádọ́wàá ẹ̀tàdínláàádọ́wàá èjìdínláàádọ́wàá ọ̀kàndínláàádọ́wàá. àádọ́wàá ọ̀kànléláàádọ́wàá èjìléláàádọ́wàá ẹ̀tàléláàádọ́wàá ẹ̀rìnléláàádọ́wàá àrúndínnígba ẹ̀rìndínnígba. ẹ́tàdínnígba èjìdínnígba ọ̀kàndínnígba igba. níbí ni a tún fi àdàgbà ètò ẹ̀kọ́ òní rọ̀ sí níbi tí a ti ṣe àgbéyẹ̀wò àwọn òǹkà láti ọ̀kànléláàádọ́jọ títí dé igba. ẹ má gbàgbé láti tẹ subscribe ká lè tún jẹ ìgbádùn àwọn ẹ̀kọ́ mìíràn tá ó tún máa ṣe àgbéyẹ̀wò ní ọjọ́ iwájú and you can learn more. I remain your teacher Ajibade Adorogba.